fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global ti nàìjíríà èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní òní gẹ́gẹ́ bí ìṣe wa mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí Ni ọmọdé àti lágbà wa, lọ́kùnrin àti lóbìnrin wa. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà fún bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀rí, àwọn ẹ̀rí ohun tí Jésù Kristi tí ó ń ṣe nínú ayé àwa olùgbọ́. A bákan náà la sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó fún wa ní èmi àti yín ní orí ọ̀fẹ́ láti máa wá àti láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò tá a yọ̀ǹda fún Ọlọ́run. Mo gbàdúrà pé lórúkọ Jésù, ìlọ́po ẹ̀ ní ìbùkún, Ọlọ́run á fi rọ́pò fún wa. Ẹn gẹ́gẹ́ bí ìṣe wa lónìí a ó tún máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ó sì máa bá ara wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní bíbá Ọlọ́run rìn ní pẹ́kípẹ́kí bíbá Ọlọ́run rìn ní pẹ́kípẹ́kí àti àǹfààní tí ó wà nínú ẹ̀ bíbá Ọlọ́run rìn ní pẹ́kípẹ́kí àti àwọn àǹfààní tí ó wà níbẹ̀ kí a tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára bàbá àjíǹde àti ìyè àwa fi ọpẹ́ àti ògo àti ọlá àti ìyìn fẹ́yìn ọlọ́run a wí pé ẹ ṣé lórí ayé wa a wí pé ẹ ṣé lórí ẹbí a wí pé ẹ ṣé lórí gbogbo àwọn àkànṣe ìyanu àti ìbùkún yín ní inú ayé wa àti ní gbogbo agbègbè wa ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ ní wákàtí yìí ọlọ́run à ń lọ sínú ọ̀rọ̀ yín ẹ fi ara yín hàn wá nínú ọ̀rọ̀ náà ní òpin iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìkádẹ́ alábùkún fún ní orúkọ jésù kristi ni mo gbàdúrà àmín um mo sọ lẹ́ẹ̀kan fún wa wípé àkòrí ọ̀rọ̀ wa tá a máa ọlọ́run tá a wa sọ òun ni bíbá ọlọ́run rìn ní pẹ́kípẹ́kí àti àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ ẹ jẹ́ ká ṣí bíbélì wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé exodu ìwé exodus orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ìwé exodus orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n bíbélì wí pé ó sì ṣe nígbà tí mósè sọ̀kalẹ̀ láti orí òkè síónì wá tí ó ń ti wàhálà ẹ̀rí méjèèjì ní ọwọ́ rẹ̀ ní ọwọ́ rẹ̀ mósè nígbà tí ó sọ̀kalẹ̀ ti orí òkè náà wá tí mósè kò mọ̀ pé ojú òun dán nítorí tí ó ti bá ọlọ́run sọ̀rọ̀ ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí ibi tí a kà yìí um ó jẹ́ àkọsílẹ̀ um ohun kan tí ó ṣẹlẹ̀ sí Mósè Ọlọ́run ló pe Mósè um sí orí òkè um láti bá Mósè ní àjọṣe láti bá Mósè sọ̀rọ̀ àti fún Mósè láti lè kọ àwọn ọ̀rọ̀ náà èyí tí yóò lè wúlò fún ìgbé ayé orílẹ̀-èdè ísírẹ́lì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ohun tó máa jẹ́ àǹfààní fún wọn eléyìí ni ọlọ́run ni ó ṣe pé mósè sí ọ̀dọ̀ a sì rí wípé mósè wà pẹ̀lú ọlọ́run ní orí òkè síónì ní ogójì fún ogójì ọjọ́ fún ogójì ọjọ́ àti fún ogójì òru kí ni nǹkan tó ń ṣe ni wípé ó ń kọ ọ̀rọ̀ ọlọ́run ó ń kọ sílẹ̀ ẹ̀rí ní ẹsẹ̀ ní ẹsẹ̀ ní ẹsẹ̀ tí mo kà fún wa yẹn a lè kíyèsí wípé Mósè ó ní ìbáṣe ó ti ó ní ìbáṣepọ̀ ó bá Ọlọ́run sọ̀rọ̀ ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ó jẹ́ ẹni tó rìn pẹ́kípẹ́kí fún ogójì ọjọ́ àti fún ogójì òru ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ẹ̀rí ẹ̀rí wípé nínú lẹ́yìn eléyìí lẹ́yìn ogójì ọjọ́ àti ogójì òru a lè kíyèsí pé Mósè ó mú wàhálà méjì yẹn a kọ́ wípé ó ń gbé sọ̀kalẹ̀ bọ̀ ó ń gbé sọ̀kalẹ̀ láti orí òkè olúwa láti orí òkè síónì ṣùgbọ́n kí ni nǹkan tí a wá lè rí tábìlì méjì tí à ń sọ yìí èyí tí a lè máa pè ní òkúta ẹ̀rí méjì ẹ̀ ẹ̀ ẹ̀rí nǹkan tó túmọ̀ sí ni wípé àkọ́kọ́ ni wípé tí a bá wọnú Matthew ìwé ìrètí Matthew orí ìkejì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 ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ ó ní nínú àwọn òfin nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́ ẹ ké hallelujah ẹ rí ohun tí Mósè tó gbé dání níbí yìí ohun tó a lè kíyèsí wípé àǹfààní tí ó wà níbẹ̀ tí Mósè ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yẹn ni pé ó rí àṣírí ìbáṣepọ̀ ó rí àṣírí yẹn ó rí ó rí ọ̀nà láti lè gbégbé ayé àṣẹ́gun èyí tí ó lè wu olúwa tí ó lè mú ẹwà àti ògo bá orúkọ olúwa eh, ó rí àṣírí yẹn eléyìí ló sì fẹ́ ni olúwa fi fi ló, ló fi kọ́ àwọn èèyàn ẹ̀rí ẹ̀rí pé òfin yẹn mẹ́wàá ni nígbà tí Mósè tó ń gba òfin yẹn ṣùgbọ́n Jésù Kristi ẹni tó jẹ́ pé òun gangan ni olófin òun gangan ni Mósè titun òun gangan ni Ọlọ́run tó fún Mósè ní òfin yẹn ó pa gbogbo òfin yẹn ó papọ̀ sí méjì eléyìí ni àṣírí èyí tí Mósè rí ẹ̀rí bíbélì wípé nígbà tí Mósè tó ń padà bọ̀ tó ń padà bọ̀ tó ń sọ̀kalẹ̀ bọ̀ láti orí òkè Mósè fúnra rẹ̀ pàápàá kò tiẹ̀ mọ̀ pé ojú òun ń dán ojú Mósè ń dán àwọn èèyàn lè rojú Mósè àwọn èèyàn lè gbójú wo Mósè kójú wọn má kójú wọn má kọ bìlàbìlà wọn ò lè gbójú wo Mósè torí pé ògo Ọlọ́run ó ti ó ti ó ti ó ti ó ti ó ti ó ti wà nínú ayé Mósè agbára àti ògo Ọlọ́run ìtànṣán ògo Ọlọ́run ó ti wọnú ayé Mósè lọ ẹ rí ẹni tíyàn bá ń bá rìn a máa sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ sí èèyàn irú ẹgbẹ́ tàbí èrò tíyàn bá ń tẹ̀lé a máa sọ irú nǹkan tíyàn máa jẹ́ àbí tó máa dé láyé ẹ rí ìbárìnpọ̀ ní pẹ́kípẹ́kí pẹ̀lú Ọlọ́run èyí tí Mósè ní pẹ̀lú Ọlọ́run yìí ó jẹ́ kí ayé ẹ̀ kó yàtọ̀ ó jẹ́ kí Mósè kó di ẹni ọ̀tọ̀ ẹni tó ẹni tí wọ́n mọ̀ tó gòkè tọlọ́run lọ ó yàtọ̀ sí ẹni tí wọ́n rí nígbà tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn ogójì ọjọ́ àti ogójì òru ẹ kíyèsí àǹfààní àkọ́kọ́ ni wípé ẹni tó bá bá ọlọ́run rìn pẹ́kípẹ́kí á rí àṣírí ọlọ́run ìgbé ayé bẹ́ẹ̀ á sì máa fi ògo àti ẹwà ọlọ́run á máa fi hàn á máa fi ògo àti ẹwà ọlọ́run fi hàn nínú irú èyí tí a kò lè gbójú wò tẹ́nìkan ò lè gbójú wò kàn dojú kọ fojú ìdọ̀tí wò fojú ẹ̀gbin wò téèyàn kankan ò lè fojú ibi ibi fi wò ẹ láìní sí ìdájọ́ ọlọ́run àbí ìdálẹ́bi ọlọ́run irú irú ojú búburú bẹ́ẹ̀ ẹ kíyèsí ẹ àwọn àǹfààní tó wà níbẹ̀ nìyẹn ẹ rí ọlọ́run ṣèlérí fún Mósè fún Joshua ó ní pé kò yóò sí ọkùnrin kankan tí ó lè dúró níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ díẹ̀ ni wípé Joshua ó jẹ́ ẹni tó jẹ́ pé ó gbé ọ̀rọ̀ ọlọ́run sí àyà ó ń ka ọ̀rọ̀ ọlọ́run ẹ rí i pé ìwà ó ń bá ọlọ́run rìn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ eléyìí ló jẹ́ kó di ẹni tí táyé ò lè ṣẹ́gun tí àwọn ọ̀tá ò lè ṣẹ́gun òun ló lè ló fún ní orí ọ̀fẹ́ láti lè mú àwọn ọmọ àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí tí ó sì pín ilẹ̀ ìlérí tí ó pín fún wọn ẹ kíyèsí wípé eléyìí làwọn àǹfààní tí a lè rí nígbà tí a bá ń rìn ní pẹ́kípẹ́kí pẹ̀lú ọlọ́run níparí ẹ̀ ẹ rí tí a bá ń lè rìn ní pẹ́kípẹ́kí pẹ̀lú ọlọ́run a lè rí àṣírí bí fífẹ́ràn ọlọ́run a ó mọ bí a ti ṣe lè fẹ́ràn ọlọ́run tó ti fẹ́ wa torí pé káwa tó fẹ́ ọlọ́run òun ló ti kọ́kọ́ fẹ́ wa ó ti fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó ti fi fún wa wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò lè ní ìyà ìnípẹ̀kun a lè rí àṣírí ìfẹ́ ọlọ́run yẹn a sì lè tẹ́wọ́ gbà á irú ọkàn bẹ́ẹ̀ a lè di ọkàn ìgbàlà ìyẹn ni àkọ́kọ́ àṣírí ohun tí a tún lè rí tó jẹ́ àǹfààní nírìnrìn pẹ́kípẹ́kí pẹ̀lú ọlọ́run ìkejì òun ni wípé nírìnrìn pẹ̀lú ọlọ́run yìí ta tó pa àmọ́ ìpọ́ ọlọ́run onífẹ́ ni ó sì ti fi ìfẹ́ fi hàn wá ó máa wá lè fún wa ní oore ọ̀fẹ́ láti lè bá ẹlòmíràn gbégbé ayé ìfẹ́ a ó lè fẹ́ràn àwọn ẹlòmíràn bíbélì wípé ó ní èkejì sì dàbí rẹ̀ ìyẹn ni fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ àti lè fẹ́ ọmọnìkejì gẹ́gẹ́ bí ara wa kò ń ṣe nǹkan tó rọrùn tá a bá bá ọlọ́run rìn ní pẹ́kípẹ́kí tí a ò bá ní ìbárìnpọ̀ àbí ìbásopọ̀ pẹ̀lú ọlọ́run ní pẹ́kípẹ́kí nínú ìrìn wa kì yóò ṣeé ṣe fún wa láti lè bá àwọn ẹlòmíì tí kò ti àwọn àwọn ọmọnìkejì wa bá ẹbí wa rìn papọ̀ bá àwọn ará rìn papọ̀ bá àwọn ọ̀rẹ́ rìn papọ̀ nílé ẹ̀kọ́ níbi iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ onírúurú èèyàn ni wọ́n ló wà nínú ayé àti wá lè fẹ́ràn wọn á dé nǹkan tó máa nira tí a ò bá ní ìbárìn pẹ̀lú Ọlọ́run torí pé nínú ìbárìn pẹ̀lú Ọlọ́run yẹn la máa ti lè rí àṣírí bí a ṣe lè gbégbé ayé Kristi Jésù láàárín àwọn èèyàn wọ̀nyí ní tí ó lè fi ògo fún ọlọ́run ní tí ó yẹ kí wọ́n ayé á lè rí ẹwà àti ògo ọlọ́run nínú ayé wa tí wọ́n á sì máa rí tí wọ́n á fi ilẹ̀ máa dé pé wọ́n á lè máa fi ògo ògo fún orúkọ ọlọ́run orúkọ jésù kristi ẹni tó ń gbé nínú ọkàn wa èyí ni ìparí ọ̀rọ̀ tí màá tá a fẹ́ tí a fẹ́ bá wa sọ lónìí mo sì gbàgbé pé ọ̀rọ̀ yìí yóò ṣe ayé wa yóò ṣe ní rere ní orúkọ jésù kristi kí n tó gbàdúrà pẹ̀lú wa tí ìwọ tí ò ń gbọ́ mi tí o bá fẹ́ fi ayé ẹ̀ fún jésù mo fẹ́ pè ẹ́ ní wá mo fẹ́ pè ẹ́ níjà ní wákàtí yìí wípé ó ṣe pàtàkì fún ọ láti gba jésù kristi torí pé jésù kristi kan òun nìkan náà ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò yẹ lọ́sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ iṣẹ́ rere wa ò lè gbé wa dé ọ̀dọ̀ ọlọ́run kò lè fún wa ní ìyà ìnípẹ̀kun bẹ́ẹ̀ ni ohun ọgbọ́n àbí ìmọ̀ àbí ẹ̀kọ́ ohunkóhun tá a lè gbẹ́kẹ̀lé kò lè fún òdodo ara wa kò lè fún wa ní ààyè kankan ní ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹni tó lè fún wa láàyè òun náà ni tó lè fún wa láàyè àti ní ìyè òun náà ni jésù kristi òun náà ni mo sì fi ń lọ ọ lónìí wípé ó ṣeé ṣe fún ọ láti lè bá rìn ní pẹ́kípẹ́kí ọ̀nà àti lè bá rìn náà ni wípé kò gbà á gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ bí o bá ṣetán láti gbà mo fẹ́ kó sọ ọ̀rọ̀ yìí tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ láti lè láti lè dé ọ̀dọ̀ yín láti lè dé ọ̀run rere láti sinmi pẹ̀lú ọlọ́run jésù kristi mo ti rí wípé ẹlẹ́ṣẹ̀ ni mí mo sì mọ̀ pé ẹ ti kú fún mi ẹ ti kú fún ẹ̀ṣẹ̀ mi lórí igi àgbélébó ti àtijọ́ ti sísìnyí àbí ti ọjọ́ ọ̀la ǹjẹ́ gẹ́gẹ́ bí mo ti ṣe gbà yín gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín gbogbo ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa ni a ó gbàlà mo gbàgbọ́ wípé mo ti di ẹni ìgbàlà mo gbàgbọ́ pé a ti kọ orúkọ mi sínú ìwé ìyè ní orúkọ jésù kristi olúwa wa ni mo gbàdúrà àmín tẹ́ bá ti sọ ohun tí mo sọ yìí mo fẹ́ kó o mọ̀ wípé ó lè lọ farahàn ìránṣẹ́ ọlọ́run ní agbègbè tàbí ìjọ kankan tó bá súnmọ́ tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà tó bá di ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù àtúmọ̀ àpàdé ó lè pè mí sórí aago plus two three one plus two three four ẹ má bínú plus two three four eight one zero eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.